pẹ́fọ́ ọlọ́run Elédùmarè tó dẹ́ ẹ̀mí bàbá sí títí di ọjọ́ òní bàbá bàbá dáradára ni àdúgbò làjọ ń gbé tí bàbá tá a bá ń kọjá lọ bàbá máa ṣàdúrà ó máa ń ṣàdúrà ni gbogbo ìgbà bàbá máa ń ṣàdúrà nípa ẹ̀yẹ bàbá ọlọ́run àfọ̀rùnkẹ́ bàbá o gbogbo nǹkan tó fi sílẹ̀ kò ní di bàjẹ́ àwọn ọmọ wọn ò ní dòkú ilé wọn ò ní bàjẹ́ kò ní dàrú bàbá dáradára ni bàbá náìsì o ọlọ́run àforíjì wọn ní orúkọ jésù kristi olúwa wa. My name is Comrade Tafik Ahmed, uh, Chief Uluma Agbako. I'm a family member, not a community member. It's a frat to me and Azetam is an uncle. Because my mother is his immediate junior sister. My Baba was a great man uh, during his life. The word we know him for is to pray for each and everybody. He used to pray and he told each and everybody that when he's on, he's acting. That was on acting, not on his real life. that was what he practiced when he was within the family. He's a great man and a legend man, an icon. The oldest Nigerian Hollywood act, act, actors in Nigeria. So we all pray for his life. He has done well. Normally, either you die young or you die old. You must have what they will be written against uh, uh, against you. So he's a great man. Alhaji Salahuddin Sanyalu is a great man. It's an allergy. He went to Mecca. But now he has passed on. We thank we thank Lord. We we, we, we can find him, not a dead lost person. So we all thank God. Thank you very much. All right. We, the time you spent with him, what is that one thing that you try to learn from him as maybe that you can never forget? There's nothing we learn from than Jovians. He can joke, you laugh, laugh, laugh and laugh. When he talks, you laugh. When he was annoyed, you will laugh. He, he used to joke and praying. You pray for you. Anytime you, you call him, you hear that phone. Arọ ẹ lọ́rùn and so on and so. And normally you, he used to speak Egba language because that was where he's, he is from. He's from, he's from Egba land, okay, Jemo, precisely. Their mother is from uh, Owode Egba. So that was what I learned from, uh, eh, from him. Well, thank you very much for your time, sir. You are welcome ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ẹ ṣe gan-an màmá wa a fẹ́ kí kẹ́kì wọn ní oríkì ìdílé wọn. ọmọ abíkéjìdé ọmọ àfọkìlẹ òkòṣẹ ọ̀ṣọ́ òrìá ni ọmọ olùdáná ọmọ ẹni lànà ìtòwò ìtòwò ìdílé àwọn olùkọ́fà bàbá mi lọmọ kọ́bọ́ ló kókó di ṣùgbọ́n àdó àìbò ló kókó fi ìjàrá ẹ̀ di ṣùgbọ́n ọmọ abíkéjìdé ọmọ àfọkìlẹ òkòṣẹ ọmọ ẹni lànà tóró ìtóró yìí lámúrò nìkan pa ọ̀ṣọ́ òrìá ní ọmọ obìnrin ìdáná fọwọ́rọ́ rẹ kọ́ má ṣìnà o kọ́ má ṣìnà kọ́ má gba ọ̀nà tí agbára kò gbà ọ̀hún lé ní kó lọ kó dẹ̀ tọ́jú àwọn ọmọ ẹ̀ kó tọ́jú àwọn àbúrò ẹ̀ àtọ̀ ìyàwó àtọ̀ ọmọ ọmọ àtọkọ ọmọ àti ìyá ọwọ́ ọmọ àtọmọ ẹ̀gbọ́n àtọmọ àbúrò. ẹ ṣe gan ma ẹ ṣe gan ma ẹ ṣe ẹ ṣe orúkọ ẹ lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ ṣe jẹ́ lẹ́ẹ̀kan sí. ó ní orúkọ yín bẹ́ẹ̀ ṣe jẹ́ sí wọn. Safurat ọmọ sàrà ọmọ sàrà olú. ẹ ṣe gan ma ẹ ṣe ẹ ṣe.